káàárọ̀ ohun ẹ̀yin akẹ́kọ̀ọ́ ṣe dáadáa ni mo bá yín mo lérò wípé ẹ̀ ń kàwé yín ẹ sì ń gbọ́ràn sí àwọn òbí yín lẹ́nu tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ pàtẹ́wọ́ fúnra yín láì fa orogùn ẹ jẹ́ asáré wá nǹkan fìdílé ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ tàárọ̀ yìí mo lérò pé gbogbo yín lẹ ti gbáradì báyìí fún iṣẹ́ tòní tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ní kíákíá. Kíá ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ a sáré wo iṣẹ́ tí a ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá a ṣe a sọ̀rọ̀ lórí ohun tí Yorùbá àjùmọ̀lò jẹ́ a sọ wípé Yorùbá àjùmọ̀lò ipò òun ni ojúlówó èdè Yorùbá tí ó jẹ́ ìtẹ́wọ́gbà jákèjádò ilẹ̀ káàárọ̀ òjíire a sì tún sọ bákan náà pé ẹ̀ka èdè Ọ̀yọ́ ni ó súnmọ́ Yorùbá àjùmọ̀lò pẹ́kípẹ́kí a tún fi yé wa síwájú sí àwọn ìwúlò yorùbá àjùmọ̀lò a sọ wípé yorùbá àjùmọ̀lò òun ni a fi ń kọ́ ẹ̀kọ́ èdè yorùbá òun la fi ń bá wa sọ gbogbo jákèjádò gbogbo ọmọ ilẹ̀ yorùbá káàkiri ní gbogbo ibikíbi tí wọ́n bá lè wà pé òun náà fi ń bára wọn sọ̀rọ̀ tó fi ń gbọ́ra wọn yé òun ni wọ́n fi ń sọ òun náà fi ń sọ ìròyìn ṣóyé wá ń sìn òun ni wọ́n fi àwọn ìwé ìwé tí àwọn ìjọba ní kà tí àwọn ìjọba yàn fún kíkà Yorùbá àjùmọ̀lò kan náà ni wọ́n fi ń kọ ṣó yé wa ń sìn tó máa lè jẹ́ tá a máa fi lè kà iye tó fi máa lè yé wa yékéyéké yàtọ̀ síyẹn Yorùbá àjùmọ̀yé la fi máa ń ṣe iná fi máa ń ṣe ìpàdé àwọn lọ́balọ́ba ṣóyé wa ń sìn ní ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá àjùmọ̀lé kan náà òun ni a máa ń lò ṣóyé wa ń sìn ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá bọ́ sí orí iṣẹ́ iṣẹ́ tòwúrọ̀ yìí kókó iṣẹ́ tàárọ̀ yìí ni àkọ́tọ̀ èdè Yorùbá kí ni mo ti pè é o àkọ́tọ̀ èdè Yorùbá. Kí wá ni àkọ́tọ̀ èdè Yorùbá? Àkọ́tọ̀ èdè, àkọ́tọ̀ ni ẹ̀kọ́ nípa bí a ṣe ń kọ, kọ sípẹ́lì èdè Yorùbá sílẹ̀ ní òde òní. Lẹ́yìn akitiyan àwọn òyìnbó aláwọ̀ funfun àti ìjọ CMS láti rí i dájú wípé èdè Yorùbá di kíkọ sílẹ̀, àwọn onímọ̀ èdè Yorùbá àti ìjọba ìwọ̀-oòrùn nàìjíríà lẹ́yìn òmìnira ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ lóríṣiríṣi láti láti wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro kọ̀ọ̀kan tí ó kojú bí a ṣe ń kọ sípẹ́lì èdè yorùbá sílẹ̀ lẹ́yìn ìjíròrò wọn wọ́n wá sọ fún wa wípé àwọn ìgbìmọ̀ lẹ́yìn gbogbo ìjíròrò àwọn ìgbìmọ̀ ṣóyé wa ń sìn wọ́n wá sọ wípé àwọn àwọn àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí a ti máa ń kọ tó jẹ́ wípé àwọn àkọ́tọ́ ayé àtijọ́ kan wà tó yẹ pé bí wọ́n ṣe ń kọ ní ìgbà yẹn wọ́n sọ wípé ká máa kọ bẹ́ẹ̀ mọ̀ ṣóyè wá ń sìn wọ́n ní bí a ṣe máa kọ wọ́n tún ń sọ àwọn kan wà tó yẹ pé a máa yọ lẹ́tà kan kúrò níbẹ̀ àwọn mìíràn wà tó jẹ́ wípé Eh, bóyá bá a ṣe ń pè òun ni àṣe àní pè bẹ́ẹ̀ mọ́ ṣóyè wá sìn bóyá lẹ́tà méjì ni o tàbí bóyá nǹkan kan wà tó yẹ pé àwọn lẹ́tà kan wà tí ò tiẹ̀ yẹ kó wà ń rárá ṣóyè wá sìn àwa fẹ́ máa wò ó ní ọlọ́kan-ò-jọ̀kan ní ayé àtijọ́ ní ìgbà yẹn lọ́hùn wọ́n sọ fún wa wípé tó bá ń kọ àyà wọ́n á kọ a i yi a ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé wọ́n ní i tó wà láàrin ṣóyè wá ń sìn wọ́n ní ká yọ i yẹn kúrò kó wá di ayíà kó di àyà àyà kó di àyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń sọ yí pé ẹyẹ ẹ i yí ẹ ẹyẹ wọ́n ní ká má kọ́ bẹ́ẹ̀ yẹn mọ́ wọ́n ní kò tiẹ̀ bá mu rárá lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ ti jókòó tán ti ṣèjíròrò lórí bí a ṣe ń kọ sípẹ́lẹ̀ èdè yorùbá sílẹ̀ wọ́n ní i tó wà láàrin èèyàn wọ́n ní ká yọ ọ́ dànù wọ́n ní kò sí àǹfààní kankan tó ṣe ń bẹ̀ wọ́n ní kó di ẹyẹ ẹ yí ẹ̀ ẹyẹ ṣóyè wá ń sìn ní ayé àtijọ́ náà tá a bá fẹ́ kọ ayé àní àìyé àìyíe wọ́n ní ká yọ ìyẹn dànù wọ́n ní àǹfààní kankan ò sí bẹ́ẹ̀ yẹn náà wọ́n ní kó di ayé àyíe ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà náà lọ́hùn tó bá fẹ́ kọ ọkùnrin wọ́n á ní ọkùnrin ó kí ọ kí ọ ní rí i ní. Wọ́n ní ká má kọ bẹ́ẹ̀ yẹn mọ́. Wọ́n ní kó di ọkùnrin. Ọ-ki-u-ni-rí-i-ní. Ṣé ó yé wa ń sìn? Ọkùnrin, ọkọ̀nrin kó di ọkùnrin. Obìnrí kó di obìnrin. O-bí-í-rí-í. Wọ́n ní ká má kọ bẹ́ẹ̀ yẹn mọ́. Wọ́n ní kò bójú mu rárá. Wọ́n ní kò ti ẹ̀, kò ti ẹ̀ dùn ní pípé. Wọ́n ní ká má kọ yẹn mọ́. Wọ́n ní ká kọ obìnrin. Wọ́n ní ká fi ní sí eh, sí ẹ̀yìn sí iwájú ní sí iwájú i ká wá kọ rí àti i àti ní kó di obìnrin fún un tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kọ fún u fún àwa kọ u síwájú ẹ̀ wọ́n ní ká má kọ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní kó di fún un wọ́n ní a bá kọ fún yẹn tán ká wá kọ u àti ní sí ẹ̀gbẹ́ ṣùgbọ́n àtúgbọ́dọ̀ kọ pọ̀ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá fẹ́ kọ yóò wọ́n á ní yíò yí i ó wọ́n ní ká yọ i tó wà bẹ́ẹ̀ yẹn wọ́n ní ká yọ dànù kó di o yóò yí o o ṣé yẹ wá ń sìn àwọn àlàyé tí mo ti ṣe yẹn ẹ jẹ́ kí n tún ṣàlàyé lẹ́ẹ̀kan sí i àyà wọ́n ní ká má kọ́ bẹ́ẹ̀ mọ́ o wọ́n ní ká yọ ìyẹn dànù kó di àyà ká má kọ́ àyà mọ́ kó di àyà ẹyẹ wọ́n ní ká yọ í dànù kó di ẹyẹ ayé wọ́n ní ká yọ í dànù kó di ayé ọkùnrin wọ́n ní ká yọ ọ tó wà níbẹ̀ yẹn ká yọ dànù ká fi ú sí kó di ọkùnrin obìnrin wọ́n ní ká má kọ obìnrin mọ́ wọ́n ní ká fi ní sí ẹ̀gbẹ́ í kó di obìnrin ṣé yẹ wá ń sìn ká fi ní sí ẹ̀gbẹ́ í ká tó fi ní sí ẹ̀gbẹ́ í tó wà ní ẹ̀gbẹ́ iwájú ẹ̀ ṣé yẹ wá ń sìn wọ́n ní kó di obìnrin fún un kó di fún un yíò kó di yóò a lórí fáwẹ́lì ẹ jẹ́ ká bọ́ sórí kọ́nsọ́nàǹtì nínú ìyẹn wọ́n sọ fún wa wípé nínú àkọ́tọ̀ ayé àtijọ́ wọ́n ní ń bọ̀ wọ́n ní ká yọ gí tó wà bẹ́ẹ̀ kúrò wọ́n ní kò sí nǹkan tí gí tí ń gí ń gí ń gí bọ̀ wọ́n ní ká yọ gí yẹn ká yọ dànù kó di ń bọ̀ ń bọ̀ mí àti bí àti ọ ń bọ̀ wọ́n ní ká yọ mí yẹn kúrò wọ́n ní pàápàá tábàtẹ̀ tó fẹ́ kọ́ láti ayé òde òní yẹn wọ́n ní ká kọ ní bọ̀ ń bọ̀ ní yín ní yín ní yí í ní wọ́n ní ká láyé àtijọ́ bọ́n ṣe ń kọ́ ni wọ́n ṣùgbọ́n ká mọ̀ ká yọ ní tó wà níbẹ̀ wọ́n ní kò sí tó wà níwájú yín yẹn wọ́n ní kò sí nǹkan kan tó ń ṣe ń bẹ̀ wọ́n ní ká yọ dànù kó di yín yín ẹni yín kó di ẹ̀yin ṣadé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ kọ ṣadé wọ́n á kọ í tó bá kọ ṣí wọ́n á kọ hí wọ́n ní ká yọ hí tó wà níbẹ̀ yẹn ká yọ dànù wọ́n ní kò sí iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ kó di Ṣadé. Òṣogbo kó di Òṣogbo. Ó ṣí í ó gí bí ó. Wọ́n ní ká yọ í yẹn dànù. Wọ́n ní kò sí àǹfààní kankan tó ń ṣe fún wa kó di Òṣogbo ká má fi í mọ́. Ọ̀fà kó di Ọ̀fà. Ṣé ó ń sìn? Wọ́n ní fí méjì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Fí méjì la máa ń kọ. Wọ́n ní kó di ọfà tó bá dẹ̀ a tún lè pè é ní ọ̀nà mìíràn dòdò ọ̀fà tí ó yé wa ń sìn ṣùgbọ́n èèyàn tiẹ̀ yẹn ò bójú yẹn ò tiẹ̀ bẹ́ tí mu tí ó yé wa ń sìn ṣùgbọ́n nǹkan tó tí mo fẹ́ fi dára lójú ni wípé fí tí a máa ń kọ sí fí méjì tó máa ń wáyé níbi ọ̀fà yẹn wọ́n ní ká yọ fí yẹn ká yọ fí kan kúrò dànù kó di ọ̀fà ọ̀tà ọ̀tà ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀tà wọ́n ní ká yọ tí méjì tí méjì náà máa ń kọ ní ayé àtijọ́ wọ́n ní kò sí tí àǹfààní kò sí àǹfààní kankan tí tí kejì yẹn ṣe fún wa wọ́n ní ká yọ ọ́ dànù kó di tí kan kó yá pé tí kan ló wà bẹ́ẹ̀ kó wá di ọ̀tà ọ́ ti a ọ̀tà ọ́ ti a ọ̀tà ṣó yé wa lọ bẹ́ẹ̀ yẹn ṣàlàyé mi yé wa wọ́n tún sọ síwájú sí wọ́n ní àwọn ọ̀rọ̀ kan wà tí a máa ń kọ pọ̀ wọ́n ní ṣùgbọ́n ká má kọ àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ mọ́ wọ́n ní ká máa kọ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ṣóyè wá sí sílébù kó di sílébù ká máa kọ ní ìpele gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí a máa ń kọ pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ká má kọ gẹ́gẹ́ bí pọ̀ kó di gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ṣùgbọ́n àwọn kan yìí ń ṣe wọ́n yìí ń ṣe wọ́n yìí ń ṣe nǹkan yẹn wọ́n yìí tún wọ́n yìí máa ń kọ ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ wọ́n máa ń kọ ọ̀rọ̀ wọn pọ̀ a ti ṣiṣẹ́ lórí ẹ̀ torí gbogbo iṣẹ́ tá à ń ṣe púpọ̀ nínú àwọn iṣẹ́ tá à ń ṣe ní sáà yìí àtúnyẹ̀wò iṣẹ́ ọlọ́dún kìíní ọlọ́dún kejì ọlọ́dún kẹta òun là ń ṣe ṣóyè wá ń sìn gẹ́gẹ́ bí yẹn wọ́n ní ká má kọ́ pọ̀ mọ́ ní ká kọ́ ní ọ̀tọ̀ọ̀tọ̀ kó di gẹ́gẹ́ bí ṣóyè wá lọ bẹ́ẹ̀ yẹn nígbàtí nígbàtí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń kọ́ pọ̀ ṣùgbọ́n lẹ́yìn akitiyan àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn òyìnbó ṣó yé wa ń sìn wọ́n ní ká má ṣe kíni wọ́n ní ká má kọ́ wọn pọ̀ mọ́ pé kò tiẹ̀ bójú mu o wọ́n ní ká kọ́ nígbà tí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń kọ́ pọ̀ wọ́n ní ká má kọ́ pọ̀ mọ́ wọ́n ní kò di wí pé bí ó tilẹ̀ jẹ́ pé bí ó tilẹ̀ jẹ́ pé kan a máa ń kọ́ ní a máa ń kọ́ sójú kan ni wọ́n ní ṣùgbọ́n ká kọ́ ní ìpele ìpele ká kọ́ ní sílébù sílébù ṣóyè wá ń sìn bí ó tilẹ̀ jẹ́ pé bí ó tilẹ̀ jẹ́ pé a máa ń kọ́ pọ̀ tẹ́lẹ̀ ṣé ó yé wa sìn wọ́n ní ṣùgbọ́n wọ́n ní kò àwọn lẹ́yìn akitiyan tí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe wọ́n ní kò yẹ rárá wọ́n ní ká máa kọ́ pọ̀ mọ́ pé kò tiẹ̀ dùn kò tiẹ̀ ṣe é kò tiẹ̀ kò dùn gbọ́ létí ṣé ó yé wa sìn àti wípé kò tiẹ̀ tún bí a ṣe kọ́ pọ̀ yẹn wọ́n ní kò bójú mu wọ́n ní ká máa kọ́ pọ̀ bẹ́ẹ̀ mọ́ rárá wọ́n ní ká kọ́ ní bíi sílébù sílébù bí àpẹẹrẹ bí a ṣe gbọ́dọ̀ kọ́ ni bí ó tilẹ̀ jẹ́ pé ṣùgbọ́n púpọ̀ nínú wa ẹ̀yin akẹ́kọ̀ọ́ àìtún máa ń ṣe àwọn àṣìṣe yẹn lẹ́yìn tí olùkọ́ ti kọ́ wa dáadáa kódà a ti ṣiṣẹ́ lórí lórí àkọ́tọ̀ èdè Yorùbá yìí kò sígbà tí mi ò kí máa ń kọ́ tí mo kí máa ń ṣe tí mo kí máa fi máa ń ṣàlàyé fún wa wípé káyé máa kọ àwọn ọ̀rọ̀ yìí pọ̀ tí olùkọ́ bá máàkì iṣẹ́ wa a máa ń rí wípé púpọ̀ nínú wa yìí ń ṣe àwọn àṣìṣe yẹn àǹfààní tún ló sílẹ̀ fún ẹ láti tún ṣe kíni láti tún ṣe àtúnṣe yìí ní báyìí ṣóyè wá ń sìn rí i dájú wípé tó bá fẹ́ ṣe ìdánwò ẹ o gbọ́mọ bàfọ́ṣù o kọ o kọ ọ̀rọ̀ ẹ o kọ́ pọ̀ gbogbo àwọn àwọn nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti gbogbo àtúnṣe tí wọ́n ti ṣe fún wa tán ní pé láyé òde ní pé ká máa ṣe pé báyìí ní ká ṣe máa kọ́ rí i dájú pé o kọ́ bí ò ṣe yẹ kọ́ bí ó ṣe yẹ kó o kọ́ ṣó wá ń sìn òmíràn tí a tún rí ni ẹni tí wọ́n ní ká má kọ ẹni tí ká má kọ pọ̀ wọ́n ní kó di ẹni tí ká kọ ẹni sọ́tọ̀ ká dẹ̀ kọ tí síwájú ẹ̀ ṣó yé wa ń sìn tani wọ́n ní tani wa wọ́n ní káyé máa kọ pọ̀ mọ́ o rí i dájú ìwọ náà mọ̀ pé òyìn ṣe àṣìṣe yẹn rí i dájú pé o ṣe àtúnṣe lẹ́yìn tí olùkọ́ bá kọ ẹ̀ tán ṣó yé wa ń sìn tani wọ́n ní ká má kọ tani wa mọ́ ká má kọ pọ̀ mọ́ wọ́n ní kó di ta ni ká kọ lọ́tọ̀ọ̀tọ̀ Òmíràn tún ni kí ni. Wọ́n ní kí ni wa yẹn, wọ́n ní ká má kọ bẹ́ẹ̀ yẹn mọ́. Wọ́n ní kó di kí, kí ì ní àti ni. Ṣó yé wa ń sin? Kí ni. Ṣùgbọ́n àwa, òmíràn nínú wa yìí ń pọ kí ni yẹn, àì ń kọ bí wọ́n ṣe ní ká má kọ mọ́. Rí i dájú pé ò ṣe àtúnṣe. Fi hàn. Wọ́n ní ká má kọ fi hàn wa, wọ́n ní ká má kọ pọ̀ mọ́. Wọ́n ní kó di fi hàn. Nítorí náà wọ́n ní ká má kọ nítorí náà nù, ká má kọ pọ̀ mọ́. Wọ́n ní kó di nítorí náà. Yàtọ̀ sí ìyẹn a tún rí nítorí pé. Wọ́n ní ká má kọ nítorí pé. Wọ́n ní ká má kọ pọ̀ mọ́ kó di nítorí pé. Ní ayé àtijọ́ a máa ń kọ nítorí pé pọ̀. Ṣùgbọ́n láyé òde òní wọ́n ní ká má ṣe kí ni o. Wọ́n ní ká má kọ pọ̀ mọ́ pé ká ṣe kí ni. Ká kọ ní ìpele ìpele kó di nítorí pé. A tún tẹ̀síwájú láìpẹ́ yìí yàtọ̀ sí àwọn tí a ti mẹ́nu bà yẹn wọ́n tún ṣiṣẹ́ lórí àwọn ọ̀rọ̀ mìíràn bíi ọlọ́pàá wọ́n ní ká má kọ wọ́n ní ọlọ́pàá wa wọ́n ní ká mú ká fi á sí ẹ̀gbẹ́ á tí ó wà níbi pa kó di ọlọ́pàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń kọ báyìí ọ lí ọ pí á ṣòye wá ń sìn wọ́n ní ká má kọ ọlọ́pàá wa bẹ́yẹn mọ́ wọ́n ní ká kọ ọ lí ọ pí á á kó di ọlọ́pàá re mi do mi a rí wípé àwọn eléyìí ó bá mi òun lọ ṣó wá sìn yàtọ̀ sí a rí àánú àánú a ní u wọ́n ní ká má kọ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n ní kó di àánú dò mí a wọ́n ní kí a yẹn kó jẹ́ méjì a a ní u kó di àánú dípò àánú tá a máa ń kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣó yẹ wá ń sìn yàtọ̀ sí yẹn wọ́n tún sọ̀rọ̀ lórí wọ́n tún ṣiṣẹ́ lórí àlàáfíà wọ́n ní àlàáfíà yẹn wọ́n ní ká má kọ́ bẹ́ẹ̀ mọ́ kó di àlàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń kọ A lí A fí I A àlàáfíà ó di àlàáfíà ó di A lí á A fí í A àlàáfíà dòmí mímí dò àlàáfíà dòmí mímí dò dòmí mímí dò àlàáfíà dòmí mímí dò ṣó yẹ wá ń sìn wọ́n ní ká máa kọ́ kí a wa tó wà lẹ́gbẹ̀ẹ́ lé kó di a méjì dípò a kan ṣó yé wa ń sìn ta fi lè máa ráyè fi àmì sí dáadáa ṣó yé wa ń sìn àlàáfíà àlàáfíà kó di àlàáfíà ṣó yé wa lọ bẹ́ẹ̀ yẹn olóòtú wọ́n ní ká má kọ olóòtú bẹ́ẹ̀ yẹn ó lí ó tí wọ́n ní ó tí o wọ́n ní ká má kọ bẹ́ẹ̀ yẹn mọ́ wọ́n ní ká má kọ báyìí ó lí ó ó tí u kó di olóòtú kí ó yẹn kó di méjì dípò ọ̀kan ṣó yẹ wá ń sìn yàtọ̀ sí yẹn wọ́n tún sọ̀rọ̀ lórí wọ́n tún ṣiṣẹ́ lórí mélòó mélòó la máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n sọ yìí pé lẹ́yìn gbogbo akitiyan wọ́n ní à wọ́n ní mélòó yìí wọ́n ní tá bá sọ pé ká wò ó wọ́n ní yàtọ̀ sí pé bóyá kankan tiẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n ní rárá o wọ́n ní tá bá fẹ́ fi àmì sí ńkọ́ wọ́n ní báwo la yẹ fẹ́ ṣe wọ́n ní nǹkan tá a máa lè ṣe ní wí ká fi ó kan sí ẹ̀gbẹ́ ó tó ti wà lẹ́gbẹ̀ẹ́ lí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣóyè wá ń sìn kó wá di mélòó, mi dò mí, ṣé ó yé wa ń sìn? Mélòó, mí, é, lí, ó ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mélòó. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ o. Wọ́n ní torí pé kò ní, kò ní dùn pé dáadáa. Kò dẹ̀ ní, a ní lè fàmì sí, tí a fàmì sí, a lè pè. Ó wá di kí ni o? Ó di mélòó, mí, é, lí, ó, ó. Mí dò mí, mélòó, ṣé ó wa ń sìn? Yàtọ̀ sí ìyẹn wọ́n tún ṣiṣẹ́ lórí àwọn lẹ́tà tí a máa ń yán nídìí. Wọ́n ní, à, ah! wọ́n ní irú àwọn ọ wa àti ṣí wa àti ẹ wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń fi, ẹ́ń, eh, dọ́ọ̀tì bí, dọ́ọ̀tì la máa ń fi sí, àmì la máa ń fi sí. Ṣé ó yé wa ń sìn? Wọ́n ní ó ti, wọ́n ní ká má ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní ká máa fa igi sí abẹ́ ọ wa, ká máa fi igi sí abẹ́ ṣí wa, ká máa fa igi sí abẹ́ ẹ̀wà ṣòye wàá sìn wọ́n ní ká má ká má yàn nídìí rárá mọ́ wọ́n ní yíyàn yẹn wọ́n ní kò ṣe kí ni o wọ́n ní kò bójúmu rárá wọ́n ní ká fi wọ́n nítorí pé ẹlòmíì gan pàápàá tó bá fi dọ́ tó bá fi tó bá yàn dì ó ṣeé ṣe kí olùkọ́ gan kó má kó má tiẹ̀ mọ̀ nǹkan tó kọ síbẹ̀ kó má tiẹ̀ rí nǹkan kan bẹ̀ wọ́n kàn lọ́ máa pe sí ṣóyè wá ń sìn dípò sí wọ́n ní nítorí ìdí èyí wọ́n ká má ṣe kí ni wọ́n ní ká máa fa igi sí abẹ́ àwọn lẹ́tà yẹn ṣó yẹ wá ń sìn tó yẹ pé à lè rí àmì tí ó wà ń bẹ̀ dáadáa ṣé àlàyé yẹn yé wa. láàrin jù bẹ́ẹ̀ lọ fún iṣẹ́ tòní èyí tó kù tún di ní ọ̀sẹ̀ tó bọ̀ ní agbára ọlọ́run kí ó tó dìgbà náà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún ìwọ akẹ́kọ̀ọ́ pé kó o ṣe kí ni rí i dájú wípé ò ka ìwé rẹ dáadáa ṣó ti yé wa ń sìn torí wípé ìgbà wọ́n lè pe ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé ó yá o ìdánwò ti dé o ò ní sọ wípé olùkọ́ ò kọ́ torí wípé a ti ń kọ́ ẹ̀kọ́ oní tá a máa ń kọ́ lójú lórí fọ́nrán yìí sìn ó ti ṣe díẹ̀ ṣóyè wá ń sìn torí ìdí èyí rí i dájú wípé òun ṣe kíni òun ka ìwé rẹ lóòrèkóòrè láì fi ipá mú ẹ pé ẹ dúpẹ́ lọ kàwé ẹ yàtọ̀ síyẹn o gbọ́dọ̀ jẹ́ ọmọ dáadáa fún àwọn òbí rẹ ṣóyè wá ń sìn o gbọ́dọ̀ jẹ́ ọmọ dáadáa fún àwọn òbí rẹ rí i dájú wípé òun gbọ́ràn sí wọn lẹ́nu má gbàgbé o àwọn ni ọlọ́kọ̀ tó wà wáyé o ṣó yé wa ń sìn àwọn ni òye àwọn ni èjìká tí ò jẹ́ kí kí aṣọ ó bọ́ lọ́rùn o o sì gbọ́dọ̀ gbọ́ràn sí wọn lẹ́nu àwọn náà ń pèsè jíjẹ mímu fún ẹ ṣó yé ń sìn rí i dájú pé ò ń ṣe kí ni ò ń ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí o ṣe fún wọn nílé má jẹ́ kán fi pamọ́ ẹ tó ṣe é yàtọ̀ síyẹn rí i dájú pé ìdí ẹ̀ ó mọ́lé má máa rìn káàkiri bí ìgbóná ṣó yé ń sìn rí i dájú pé o jókòó sílé má wá ọ̀rẹ́ kankan lọ torí àsìkò kó ó gbélé ni àsìkò tá a wà yìí ṣé ó ti yé ń sìn rí i dájú pé o jẹ́ ọmọ rere fún àwọn òbí ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ́ ní ọmọ tí ó dára àtàwọn tó wà nítòsí ẹ jẹ́ kó máa rí i pé kó máa gbọ́ nípa ẹ pé à ọmọ dáadáa kó máa fi ẹ sọ yìí pé à mo máa mo jẹ́rìí mo jẹ́rìí ọmọ ìyá lágbájá kò lè ọmọ bàbá lágbájá à ilé ẹ̀ ló máa jókòó sí kì í jáde ṣóyè wá ń sìn gbogbo yín lè máa ṣàṣeyìí tẹ́ máa ṣàṣeyọrí lórúkọ ńlá ti Jésù ṣóyè wá ń sìn kúrò. Láyọ̀ la máa pàdé o. Ó dàbọ̀.